السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله

Nueva la gloria Nueva de Europa, a los que una prueba también, pero en la en los que amaba a Dios y أعلم الذي لا يرى أو يرى إن يرى ما يرى من كان غالبا يريد أن يكون قادرا إن غالبا غير الله إن

وسلم علينا أن تعرض أحسن كلام يمكن أن أعرف المسلمين وأن يكون مما يرى سواه أو يتكلم ويتوصل عنه وأن يكون dáadáa ní ọ̀la. Nínú àwọn ọ̀sẹ̀ tí wọ́n fẹ́ sílẹ̀ sí láti ṣàlàyé wọn àti sí kájọ́ ìlú omi nípa ọ̀rọ̀ sáláńtà. Òun ni àwọn tí wọ́n ti ṣe ìṣúná ọ̀rọ̀ táwọn bá sáláńtà ìṣúná ọ̀rọ̀. Lóla ti lóla bá wọn lọ́wọ́. Àti pé ìṣúná ọ̀rọ̀ sọ̀rọ̀. táwọn pàtàkì. Kò sẹ́kì láwọn mùsùlùmí kọ́ ẹ̀rọ láwọn wa ẹ̀rọ lọ́wọ́ ọwọ́ púpọ̀. Èyí tí èyí mùsùlùmí ọ̀rọ̀ táwọn ọ̀rọ̀ sọ̀rọ̀ èyí sọ̀rọ̀ ìtú. Nígbà yẹn lọ ká àwọn ẹ̀rọ èyí mọ̀ ní àwọn ẹ̀rọ ká àwọn ẹ̀rọ. Ìgbà yẹn lọ sí ilé rẹ̀ ká bẹ̀rẹ̀ títí pẹ̀lú ìdí ìdí rẹ̀ lábẹ́rẹ̀ ẹ̀rẹ́ orí sábà àwọn ẹ̀rọ. Èyí ni àwọn ti gbọ́ ẹ̀ka. Àwọn ìran gbà tó di sábà pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí èrè ní wọn. Àwọn ọmọ ọmọ ilé wọn, àwọn ọmọ ọmọ ilé wọn. Ẹ̀ka ìgbèrè wọn tàbí ẹ̀ka ìgbèrè wọn. káwá wà ní àgbègbè tó ń wọn àmọ́ kì í wọn. ọ̀dà ìta ń sọ èyí àwọn ọmọ ìjọ mẹ́ta ìyáálé ń sọ̀rọ̀ wọn. níbi ìlú ọ̀dọ́ ni wọ́n yẹ mẹ́ta ìyá. tidak ada sejarah dunia ini. Oleh kerana dunia mesti kawasan awal kawasan China. China. Kalau mahal tak boleh, ini nak kerja di China. Amal jalan boleh semua. Kalau orang yang berjuang dia dapat dihasilkan. Kalau هؤلاء ينبغي أن من طلع هؤلاء الرعاية من الرعاية وقال ما بدأ ما يجب أن يكون هناك

àwọn ìṣẹ̀lẹ̀ rẹ̀ ló fẹ́ máa ẹni wọ́n máa ra àwọn àtẹ́lẹ̀ ṣe mùsùlùmí. náà ẹ̀sìn wa ní mùsùlùmí àwọn ti jẹ́ pé àmì kọ́kọ́ sálámà sọ̀rọ̀ tó kókó ti mùsùlùmí. ó yà á fẹ́ sálámà sí wọn kọ́. àwọn àwùjọ kan wà ó jẹ́ pé àwọn ìjọ ìsìlámù ìsìlámù rẹ̀. salamu alaikum salamu alaikum salamu alaikum ya wuce ta hawa da ya salamu alaikum ta amma da hawa Turai ne a wani yake mutumina a wannan wani salamu da ba. Assalamu alaikum, assalamu alaikum. Tapi bila kalau ada bulan ada orang ni, orang ni mesti dia. Awak kau ẹ̀ẹ́dá ìpàlà náà náà náà lò ẹ̀ẹ́dá ìpàlà náà náà lò sọ̀rọ̀ òṣèlú àwọn ìgbà òṣèlú ìgbà ìgbà ọlọ́run sára sí inú pẹ̀lú títà ẹ̀rí bá wọn rẹ̀ ọlọ́run sára sí inú bọ́ọ̀lù sí inú ẹ̀ ní ìgbéró rẹ̀ ní ẹ̀rí lónìí ẹ̀rí lónìí sí wọn lára bẹ́ẹ̀. àjẹ tàbí fún ẹ fún ọ. ọ̀pọ̀ rẹ̀ pé kí ẹsẹ̀ ìmùsùnmí ọwọ́ sára wà fún wa àwọn àgbẹ̀ ìlú ìlú tó ìgbàgbọ́ ní pásítà yà máa ń lé lọ. Nígbà tí a ti rí àwọn ọ̀rọ̀ wa ní àárín ìsàlà. Àwọn ọ̀sán ní à. Ó yẹ kí wọ́n dáhùn sí wa àti ìsàlà àwọn ọ̀sán náà sọ̀rọ̀ fún wọn ó ní títí lè káyọ̀ yára ní ìgbọ́dọ̀ yára á ní wà lẹ́yìnkọ́ àbí wà lẹ́yìnká láti kí wọn àpapọ̀lẹ́ náà pa ọ́. Ilé ìwé ni wọ́n wọ́n lọ́wọ́ ní sọ̀rọ̀ bá wọn wọn ti ní àbájá àti hàrẹ́ ti ká ìtàlẹ́ àlẹ́ mi ní àwọn máa ń lò ní ká tọ́ba ọkọ̀ sára sí i àwọn náà bẹ̀rẹ̀ sábà náà wọ́n kọ́ ọ̀tà anábìrin ní ọ̀kú ní ẹ̀sọ̀ pé wà á ti ṣe ìgbà wọn. Fẹ́rẹ̀ bá wọn bá àwọn ọmọ rẹ̀ ní wọ́n ti dáadáa. Àwọn tẹ́lẹ̀ wọn ti dáadáa ṣe é bá dúró òun àwọn ẹlẹ́sìn àwọn ọmọ rẹ̀ pé á ní wà á ti ṣe. Kemudian ada kepada semua Jadi kalau ini Dan itu adalah generasi Ini video Jadi ini Kita akan kepada semua orang Tuhan yang kita lakukan Tuhan yang kita lakukan Eh, kita tidak lagi Mereka berdua Mereka berdua Mereka berdua kalau kita kita hari ini fokus pada misi ini, kami tidak ada lagi. Abdi semua sekarang ini tidak terlalu lama. Mesti dia ada lagi. Apa yang ada pada orang lain? Apa yang ada di sini ada? Para para ini. Ada juga dalam hati ini. Apa yang ada di sini? Apa yang ada di sini? Mesti ada ayahnya itu. Itu maksud itu kuatkan pada itu kemarahan, kemarahan itu. Jangan jangan jangan, elok salam alaikum dulu, assalamualaikum. Anak jangan jangan itu. Itu maksud itu yang itu kuatkan. Sebab apa? Kalau وعليه أتحسب بالذنب لا تكتب التهم ينسب المولى مواعظ ذكر فوق التي يد وشك التي يد وعليه فوق المولى يكفر يكفر بالجعل تكفر أنا لا أعلم أن الله أكبر وأكبر bọ́kọ̀lẹ̀ ní kí àwọn ilẹ̀ ẹ̀ka bọ́ àwọn àìsà wọn sọ wọn sọ ẹ̀rọ ìdíje ẹ̀ka wọn sọ ẹ̀rọ ìdíje ẹ̀ka àìsà àìsà àìsà Gbogbo ìpàdánù ara rẹ̀ ń bẹ̀rẹ̀ lórí. Nítorí ìgbàgbọ́ rẹ̀ ti di ìgbésẹ̀, ìgbàgbọ́ rẹ̀ ti di ìgbésẹ̀. Èyí ni ìgbàgbọ́ rẹ̀ ti di ìgbésẹ̀. Àwọn tó yàtọ̀ sí ìgbésẹ̀ yìí. kuma tsarar kuwa a ne da yi an yi a kai ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ àwọn àwọn ọ̀páwọn ẹ̀rọ àwọn mùsùlùmí táwọn ti gbọ́ ara ẹ̀rọ ìlú àwọn ọ̀rọ̀ ẹ̀rọ ẹ̀rọ ìlànà ìtẹ́lẹ̀ náà wọ́n ti lè lè lè lè fún wọn mùsùlùmí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ to ala ka kowa da ilimin da suke da kuma su ne ruwan wa sabuwa su ne kuma ana da aka yi ana da fada wannan i ne ka da fada to shi ya yi ne ta ce da ta da ne wani sunna yi kawai ta da ta da ba da ta da shi wa ko shi ji o wa da ta da ne wa ta da ko da ne Muhammad sallallahu alaihi wa sallam ta da ma ku ce da shi no mu ya wuce حرام وجمع النبي صلى قال السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله يقول انس قال الله انا الباقي بحديث عن النبي عليه الصلاه يقول القائل يفكر في السماوات في القائل يوم ní àwọn ẹ̀kọ́ tó gbé wáyé kálátàwé náà ó ní pé ẹni tí kọjá lọ àti ẹni tá a bá ní ìdúró kálẹ́tọ̀ sálámù sọ̀rọ̀ àwọn ọ̀nà. àlùmọ́ sí alàlùkọ́ ànábìdókò bẹ́ẹ̀. Láyé ọ̀pọ̀ náà ní kó wa pé kálẹ́tọ̀ kúra wọn nígbà tó ń dá pàdé. Láti ìlú ẹ̀ka bẹ̀rẹ̀ lè dùkú ẹ̀sán ìtàwájú ọdún orí káàdì òní ìmọ̀ọ́ àbọ̀ báwọn káàdì ìtàwá dúró ló ṣe é dìbò wọ́n bá wọn bì kan ọ̀rọ̀ ọ̀rọ̀ ti dẹ̀ka lọ́wọ́ ìwọ́n wa kọjá ẹni tó kọjá lọ́wọ́ àwọn ẹni orí ìlú orí ìtàlámà ẹ̀kọ́ lọ́wọ́ ni kọ́dà tó tàwọn ọ̀rọ̀ ẹ̀ká ìlú ẹ̀rọ wọn jẹ́ ọmọ kékeré wọ́n jẹ́ ọmọ ẹ̀rọ rẹ wọ́n jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ rẹ wọ́n yà wọ́n ń bọ̀. Ànábi yìí ṣe ní wọ́n sọ̀rọ̀ sí ìlú àbá wọn yà sọ̀rọ̀ wọn ní ọdún àgbáyé wọn là wọn bá nípa kọjá nípa wọn àti ìwà náà bá ṣeré ànábi yìí sára ọ̀tá rẹ̀ ní àtàrà wọn àti ẹ̀kọ́ yìí. Nígbà tó lọ́jọ́ àkùnmọ̀lé ọ̀pẹ̀ ètò olùkọ́ ọkọ̀ láti láti wọ́n náà ọdún yìí ọmọ sàrà wọn sọ̀rọ̀. Bákan náà. Allah itu adalah manusia. Itu bahaya untuk kamu. Kamu tidak mampu mengajar kamu. Kamu bukan orang yang berpikir sama itu. Bagaimana awak sembah tu? Kalau awak semua kiri, semua apa dalam awak? Awak semua kiri, awak bukan orang yang berpikir. Awak semua kiri. agama takutnya kita mau memiliki di agama nah ini kita ini kami membawa penjaga dakwah dia penjaga dakwah ini sudah kita siap Kita pulang ke sini àtàlùwẹ̀ pẹ̀lú mùsùlùmí. ẹ̀dá pẹ̀lú àwọn ọmọ náà dáadáa tó kéde yìí pẹ̀lú mùsùlùmí tí wọ́n ti kẹ́ sí ìbò ọ̀gá lọ. ara ìwọ̀n tó ní ìwọ̀n tó gbọdọ̀ fún un láti bá ẹsẹ̀ ẹni tí ó fi nàkà dandan kọ́ ọ̀gbẹ́ ọ̀gbẹ́ kẹ̀kẹ́. kódà ní Muhammad sọ̀rọ̀ bá ọ̀sẹ̀ láti máa pè ibi àtijọ́ ibi ìnáwó àti ẹ̀rọ ayé tó ẹ̀ńgbà ìgbẹ́jọ́ rẹ̀ anábìyẹn ọ̀nà ìgbàlódé ayé tó lè pàtàkì tó tí ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà wọ́n yà gbà wọ́n lé ẹni tó ní pé ọmọ ìyá rẹ̀ ti rọ̀ lórí ọmọ ìyá rẹ̀ ti rọ̀ sínú ọ̀rẹ́ rẹ̀ àwọn mẹ́tò ọ̀dún gbà báyà ló sínú ọ̀dún gbà. àbí ojú ọ̀sà tó sọ ní ìlú ìgbà òní tó mọ ọ̀rọ̀ ayẹyẹ tó ṣe wà á tẹ̀lé ara wọn bí wọ́n ń bọ̀ ìwọ wọn lè fi ti sá àwọn ọmọdé rẹ̀ àwọn ènìyàn lára ń bọ̀ ó ní ọ̀rọ̀ sọ lára ń bọ̀ ẹ̀rọ ṣe lára ń bọ̀ ẹ̀rọ ẹ̀rọ ìgbàlódé ọ̀rọ̀ sọ lára ń bọ̀ ẹ̀rọ ìgbàlódé ọ̀rọ̀ sọ lára ń bọ̀ mà mà nínú ìdáwọ́ nínú ìdáwọ́ nínú ìdáwọ́ dáwọ́ tí ò jẹ́ nínú sínú ìdí ìdílé ní ìlú ìlú ní ẹ̀rọ ìkó ìyàwó ọmọ mi jẹ ọjẹ ráàyè ọjẹ lọ́sọ̀ ìdáwọ́ ní ìpàtàkì ìjẹ ọjẹ ẹ̀rọ ìpàtàkì ìdáwọ́ ọ̀tàrà àmì ẹ̀kọ́ sọ̀rọ̀ ìjẹ ọjẹ ẹ̀rọ ìpàtàkì ìdáwọ́ ọ̀tàrà àmì. lẹ́yìn ọ̀rọ̀ ṣáàbà ọ̀nà àbí àwọn ẹgbẹ́ ló fi oúnjẹ oúnjẹ ẹgbẹ́ ìgbẹ́ ìka gbé tó ń ra rẹ̀ bá tó wà. Irú àwọn títò láti dáhùn irú àwọn títò láti dáhùn tó ẹ kí torí kí ẹ máa kí ẹ máa lè oúnjẹ ìyẹn lè lọ. àmọ́ ìtara ti rí pé a ti rí ẹ̀rí nínú sùláì tó làwọn ọ̀rọ̀ tó ń kan yẹn àmì lọ. ẹtí bá ti tó ti èyí kàdá rẹ̀ lókun tó ká dá wáyé dá lọ. àbí mi ti ra àárẹ̀ yìí tó tó dà àbúdá àbúdá èyí ló ra wá lọ. Tí a ti ṣàtọ́ sílẹ̀ dà. بكسر الكبرى هذا حديث عبد الله بن عمر هو البخاري عن ابي اذا بني ابني اذا دعيت الى وليمه او غيره قلنا ابني كما تقول في الوليمه يقول هو الوليمه كلمات يقول هو الوليمه من الله ومن الشريعه يقول هو الوليمه wọ́n yà kọ́ni wọn yóò yẹ ọ̀rọ̀ yìí ṣe àtọ́nà wa kọ́ni wà ní wọn àwọn ẹni nítorí àlùwà ní wọn òun ni wọ́n jẹ dáadé níbi ìyàwó wà ní wọn olùyàwó yìí nítorí wà ní wọn wọ́n máa kó ní wọ́n jẹ ìyàwó ní kíkà tó ń sọ̀rọ̀ èyí wọn ní ọ̀pọ̀ kan wọ́n máa kó ní wọ́n jẹ ìyàwó àná ìṣòro wà wà lọ́sọ̀rọ̀ àná ìyẹn dáwọn àti ìtura ìtura àdàbò ìlú ọjọ́ ìkọ́kọ́ ìlú àti ìtura ìtura ìjọba òṣèlú sẹkẹrẹtì ọdún yìí ó ti tú wa lé pé àwọn ọ̀rẹ́ ń bẹ tí wọ́n kò ní sí tẹ̀lé lọ àmọ́ ẹ̀rí ní ẹ̀rí lórí tó lọ́wọ́ àti ilé ẹ̀rí nípa ẹ̀rí wà nílẹ̀ ẹ̀rí. يكون الجوال يكون الجوال جوال كان يقول يكون هذا في السنة هذه السنة من تقارب تقارب الجوال أتي الجوال أتي الجوال àwọn ọmọ ìgbà yẹn ó lè fi ọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́. ó lè fún ọ̀rọ̀ ayé tí ó ti wá lọ́wọ́ nígbà tó ti yàtọ̀ ojú ó ti ọ̀rọ̀ ẹ̀ ẹ̀yà pa àdéhùn náà ní bí. Fáwọn ará mi ti sọ àbúrò yìí. Ẹ̀rọ ẹgbẹ́ ẹ̀sìn yìí. Ẹ̀rọ ọkùnrin àwọn ará mi ti sọ àbúrò yìí. Yàrá ìgbà tó ń lórí fúnra máa ní ẹ̀ ìwúlò ìfẹ́ ìwúlò ìfẹ́ ìjọba ìwúlò ìfẹ́ ìwúlò ìfẹ́ ìjọba bí àti àti ẹ̀rọ ẹ bá ti lọ́jọ́ àti ìyẹn ìwúlò ìfẹ́ ìjọba rẹ̀ pé sẹ́sẹ̀ náà ń ṣe yìí wọ́n ṣe ìfẹ́ so àti kọ́kọ́ wọlé àti ìfúnra ti jọ akọ́kọ́ àti ìyẹn lọ́kọ́ ìfúnra ti jọ àti ìyẹn lọ́kọ́ ìyẹn lọ́kọ́ ìṣúná táàkì ìjọba yìí olóyè tí wọ́n lè fi àti ìkó ẹ̀rí alákọ̀ọ́ rẹ̀. ẹ̀rí ẹlẹ́kẹ̀ẹ́jì tó lọ́wọ́ tí wọ́n ní kò dá pátá ìdìbò ẹ̀rí wọn ẹ̀rí pé ààrẹ ẹ̀rí nínú súnmọ́ tó yà lẹ́rí ó fi àyè ìdìbò tó ìdìbò. ààrẹ ẹ̀rí pé àyè ìdìbò wọ́n fi àwọn ìdìbò mọ́ ọ̀rọ̀ ìdìbò rẹ̀. Berita tentang itu hari ini hadis di bulan Ramadan itu ini Usaha Ultra Usia Lima Hadis itu ini Usaha Ultra Hadis juga Usaha Ultra Usia Lima Hadis itu Kemudian jadi apa? Ini adalah kerja kita yang berlaku. ẹnìkan nígbà wọn káyọ̀ rẹ̀. àwọn tó tó káyọ̀ rẹ̀ òun là người người đi ń lọ sí ọ̀dà ìlú. àbọ̀dọ̀ wọn bá àwọn tí wọ́n bá àwọn àwọn tó káyọ̀ rẹ̀ nígbà wọn káyọ̀ rẹ̀. ẹnìkan ló ń lọ sí ọ̀dà ìlú wa pàrọ̀ wa ti àwọn sọ̀hárà tó ń dà lọ sí kẹ́lẹ́. káwọn ọmọ ìdí ọ̀dà ìlú. ọ̀rọ̀ nítorí wọ́n rẹ̀ kábàá tó rẹ̀ ààrẹ tó ti láti bí aláàbọ̀ rẹ̀ bí ẹ fẹ́ ń bọ̀ rẹ̀ ó lè fi wọ́n rẹ̀ ní olè tó láàrin ìjọ rẹ̀ tó bá ti lè fi ìkó rẹ̀ ìgbà tó àti nǹkan rẹ̀ níbi ìkàlù gbogbo ìlú wọn ọ̀rọ̀ ìdájọ́ ti rẹ̀ yìí à àbùkù gbélé wọn. Nǹkan ló ń bẹ̀rẹ̀ nínú ọ̀rọ̀ ìdájọ́ kan. Kọ́lá ló ka ló ń gbà yìí, àmọ́ kọ́lá ló ń bàtà sọ̀rọ̀ bá wọn àpapọ̀ sí nǹkan. Táwọn ètò wọn dá sí ìlú sọ̀rọ̀ tí Àwọn ọmọdé tí ẹ̀kọ́ pàṣẹ ìròyìn tí wọ́n pàṣẹ ìtumọ̀ sí iná arákọọlẹ̀ àwọn ará àlànà káàlà nínú ìṣúná sábà ti dá nínú àwọn ẹni òní kan yẹn. Táwọn ìtàrí bá ṣe àbá ará ẹni kan náà sàá bí ó tẹ́lẹ̀ yìí tó ta òṣìṣẹ́ òun yóò fọ kí wọ́n fún ẹ̀sìn ìdìbò máa ń fẹ́ ẹ̀sìn wọn. Láńkà yóò fi hàn sí ẹ̀sìn ìdílé bẹ́ẹ̀ náà fún ẹ̀rọ̀gbọ rẹ̀. Ó máa fi gbogbo wọ́n àti wọ́n ní gbogbo dákúrà sí ọ̀gá ní sọ́lá ń bẹ̀. Wọ́n fún ẹ̀sìn Ìtura ti wá sí àwọn tó dájú sí ìjọ ìṣòwò ní. Ìtàwọn ọ̀rọ̀ ìgbé tí òun ní kí n tó dá bẹ́ẹ̀ tí ìbá ló wà ní rẹ̀. Ẹ máa wá bẹ̀rẹ̀ sí ìgbà Fúlàní ní àtìgbàrà kò bẹ̀ ẹ tí wọ́n bó bíbá ló jẹ́ pé ní ẹbí wọ́n lọ́fẹ́ tó kọ́ ní ẹbí. Wọ́n yà ọ̀rọ̀ ní gbogbo gbàrà bá sẹ̀mí á wọ́n ti gbogbo ẹni tí wọ́n jẹ lọ́wọ́ jẹ wọ́n bá jẹ́ ẹni yìí ma kó bẹ̀rẹ̀ kọ́ wọn. ìyàwó báyìí àwọn ní orí ẹ̀ ṣe ẹ̀ ní orí ẹ̀ ṣe ẹ̀ ní ọ̀sán àmì owó máa ti kọ́ lọ sí kò ní lọ ìyàwó nìkan ẹ̀ bá wọn ìyàwó ẹ̀ kò ní lọ sí nígbà tó ní àwọn ọmọ ọmọ ọmọ ìyàwó ìyàwó yìí kì باذن الله لا يستطيع لا يستطيع فقط لا عالم منهم حضرتك عالم عالم منهم النكاح تسمع ايه هنجي كيف بكيفيات انا كنت انا كنت انا قاعد في كل ما تقول تسمع ايه

àwọn ẹ̀ka àwọn jẹ́ pé nìyẹn àmọ̀ jẹ́ pé ìyàwó tó ń bẹ̀rẹ̀ wọ́n ti ní wọ́n ti ní ìyẹn bí àtọ́jú rẹ̀. ọmọ ìyàwó akọ́lé wá fẹ́ sí wá pè wá. àbẹ̀ tí wọ́n fẹ́ sí ìdájọ́ rẹ̀ lọ́jọ́ rẹ̀ fún ìjọba ìlú àní sọ̀rọ̀ sọ́jà wọ́n ní ayé ìrọ̀lẹ́ aláwọ̀ sàlàánù. olùkọ́ ìdájọ́ ìdájọ́ ìdájọ́ rẹ̀. أقتله هل يمثل الكتاب نسيت يا أخي لا لا لا أوان جميل أوان جميل إلا أن يكون معهم بعض مسلمة عن معنى بعض وسي هو السورة التي تتابع من بعض وسي أنا في الأمر الله إلا الغالي من الإسلام لا يوجد غير الغالي من الإسلام ممكن أن يكون Àlá ìyàwó ìlú kí ni ń ṣe ó kẹ̀lé àjẹ náà ẹ̀kú ìlú ìlú àdìgbà ọ̀rọ̀ ọ̀rọ̀ láti wọ́n lé wọn sí ìlànà ọ̀gá yẹn àwọn tá a gbé wọn lọ́jà jà àyè rẹ̀ ti gbàdúrà àwọn tó láti wọn lọ́jà lọ sí ìlànà ọ̀gá yẹn dúró àlàyé ọkọ̀ àwọn èèyàn ń pa pàlùmọ́bí àrùn ìgbéwàsí àgbẹ̀lẹ̀ wọn ti àwọn ọmọ yẹn ó sì ń gbé kalẹ̀. nígbà tá a ní ìwà gbogbo ìbáyé wá ń yá ìwòrán tí wọ́n ń yà sára àwọn ẹgbẹ́ ìwòrán tí ó rẹ̀ sára sí ìyàrá màá ní. أقام النبي صلى الله عليه وسلم هذا في الدليل تشهيدا لمن يعوض في الدنيا أسماء الله Kita kalau berbicara tentang tina, kita kalau kita berbicara tentang tina, kita berbicara tentang ọ̀dùnkù bẹ̀rẹ̀ tó kọ́ ọmọ yẹn. Adébẹ̀tì Adébẹ̀tì tẹ̀lé àdúgbò rẹ̀ yá. Ọ̀hún ní kí wọ́n ti ní àwọn ìyá ẹgbẹ́ kan bẹ̀. Kí ni ẹgbẹ́ náà ti bẹ̀rẹ̀? Lẹ́gbẹ́ tó tó tó tó kí ni

kuma ya da abokin wuri ni an ji abin da ne ya zo da su ba su ba su ya zo ne ne ne ko ya san su ne wa ya mu ba ko ya ga kana ne ya zo da su zo da yi ne ne ada kebetulan jiwa karena jangan melalui hari itu cuma nggak mau itu sudah orang dia hari itu itu àwọn ayẹyẹ ayẹyẹ ti ẹ̀ka òbí lọ́dún o. Bíbi ọjọ́ tí a lè ní ẹ̀rọ ìlú ìlú ẹ̀ ó kàn fún wọn lórí ìyẹn tó kàn fún wọn lórí ẹ̀sùn aláìsíra. Ẹ̀rọ ìlú ẹ̀ ẹ̀rọ láti orí ẹ̀rọ ìgbò ẹ̀rọ ìgbò ìgbò ìgbò ìgbò àti kú ìgbà ìgbà ìgbò àmì ìwà ìgbà tí ẹ̀rọ ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà Itu dia itu sebenarnya ini tidak punya. Dia dia dia dia orang dia orang dengan orang bukan. Kalau seperti ini itu optimal. Kenapa optimal? Jadi jadi tidak ada orang di Indonesia. Jadi saya tahu kalau dia di dalam kata orang dia punya. kita juga dia ambil dari dia dan kan tak sih dalam kan dia enggak dari Orang dapat dari dia ambil dari orang karena dia tidak pun dari dia ambil dari dia tak sih dia dia dia dia mati dia dia dia dia dia dia dia dia dia dia dia dia dia dia dia dia dia dia dia àwọn aláìsàwọn ìlú àti ìṣẹ̀lẹ̀ àlejò sáwọn ìlú àti ìlú sọ̀rọ̀ àlejò sáwọn ìlú àmì àlejò tó ń bọ̀ oúnjẹ tó burú ìyáyé nínú ọjọ́ oúnjẹ olùsáwọn ìlú àti ìlú oúnjẹ oúnjẹ ìyàwó ẹ̀rọ ọjọ́ ìgbìyànjú yìí àti ìlú ha àti àlàyé àwọn. yẹ pé tí wọ́n pè síbẹ̀ wọ́n ń jẹ àwọn àwọn olóyè kan òkú láyé kàtó àmì ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba àwọn olóyè tó ti jọ ẹsẹ̀ tó ti jọ ẹ̀rọ ìjọba ìjọba ìjọba ìjọba àwọn ọ̀gá ìjọba èyí káyọ̀ ìjọba ìjọba tí wọ́n pèlè ìjọba yóò jẹ tó bá jẹ ọgbẹ́ èyí kàtó ti jẹ yóò tó jẹ àdúgbò tó jẹ àdúgbò ìgbìmọ̀ nígbà ìrìnà ọ̀rọ̀ rẹ̀ ìgbà ìgbà ọ̀rọ̀ rẹ̀ ti fi ìlú mọ̀ nígbà ìgbà ẹ̀rọ sáyé ọ̀rọ̀ rẹ̀ ẹ̀rọ tó kàn lórí àwọn ọ̀gá àpèjìmọ̀ àpèjìmọ̀ àwọn tó ń gbé ìjọ ní àwọn tó ń gbé ìjọ àwọn tó ń gbé ìjọ àwọn tó ń gbé ìjọ àwọn tó ń gbé ìjọ àwọn tó ń gbé ìjọ Kita ekspektasi kita menjadi mustahil, mustahil, kita ada di mustahil, mustahil. Yang kita mesti jadi jual jual, korea jual korea, itu jual korea yang mesti. Yang korea kami, so, jadi jadi kalau kita kalau kita jual jual ọ̀rọ̀ ìwé ìwé ìwé ìwé ṣe pamọ́. Àmọ́ ọ̀tálíkà ọ̀rọ̀ ọ̀tálíkà ní ìsìn rẹ̀ pé tó lè àwọn ọ̀tálíkà ń jẹ́ fún ọ̀rọ̀ ìwé ìwé ìwé ìwé ó máa wá ní káàkiri ó máa wá ní káàkiri ó máa wá ní káàkiri ó yóò ká bọ̀ ní ilé rẹ̀ nígbà tí a bọ̀ ní ọ̀sẹ̀ ní àwọn àgbà tó ń jà nígbà tí bẹ̀ tó ń gbé ọ̀sẹ̀ ní ìjọ náà. Ọ̀sẹ̀ àgbà ló ń bọ̀ ní èsì ní àìsíwọ̀ ṣùgbọ́n àwọn ọmọ ìjọba kò sí àpèjẹ ìgbà púpọ̀. Náà, bákan náà, nínú àwọn olùdókòwò mùsùlùmí lọ́wọ́ ìmọ̀ مسلمين تسليك العاطس انتو باستين قد تبعكم انتو باستين ان حمد الله المجد حسين ان يرى من الله انتو باستين سبحان الله انا من الله يجري في الثاني لكي تحضر الله amma ta ki ya ka ga mun nan ba kusa ne ki ko ga alhamdulillah kuma ki ko Allah ni jin ba ce don alhamdulillah ni da kana ta da ni ne alaja ne be ẹni bá ti sọ ha àwọn àgbàjẹ ìkẹkẹtù ìkẹkẹgbẹlára rẹ níbi pẹ̀lú rẹ nítorí ọtí ṣe ìwòsàn rẹ fún ọ ọlọ́dún ní oníṣẹṣẹ ó ní kí n tún ní lára ẹ̀rọ ìsọ̀rọ̀ ìṣúwájú dókítà ìfowópamọ́ mẹ́ta. Kò sí ẹ tí ó sì ń tò ní orí ọ̀dọ̀ ìṣẹ̀lẹ̀ pẹ̀lú àti tí máa ń bá ẹni jáde ní ìgbà ní a bá ìfún jáde ní ìgbà ní a bá ìfún jáde ní ìṣẹ́ tí kan bá ọba ọmọ ẹgbẹ́ ìlú ní ọ̀dọ̀ ìṣẹ̀lẹ̀ ẹgbẹ́ wọn ní àná bùnú àgbẹ̀ tó wá gbé sẹ́ẹ̀dẹ̀lẹ́gbẹ̀ẹ́ ìwẹ̀ tó lẹ́gbẹ̀ ẹ̀rọ pé ọ̀kì ọ̀rọ̀ ìgbàlá Pẹ̀lú ọ̀rọ̀ ìyàjú ìmọ̀lá, ìwọ́ta tó lẹ́ tí wọ́n kí ìwọ́ta ìyàjú ìmọ̀lá ìgbàlá ìgbàlá ìgbàlá mungkin juga belajar. Ada orang sudah belajar. Ini dia pun tak ada ilmu. Dia bukan orang tak belajar. bẹ́ẹ̀ akẹ́kọ̀ọ́ láti akẹ́kọ̀ọ́ bọ́lá fún ẹ̀ka máa ń láti ẹ̀yẹ ìdí ẹ̀rọ ẹ̀yẹ ìdí ẹ̀rọ àmọ́ ìwà àti ẹ̀ka ẹ̀kọ́ yìí sókúsókúsókúsókú ìdáyà lórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ṣíà alihamudulilayi ẹ̀ṣíà alihamudulilayi ẹ̀ṣíà alihamudulilayi Ini kan kita ada kita ada kita ada. Eh kita ada kita ada kita ada. Bismillahirrahmanirrahim. Alhamdulillah. Aha. Ya Alhamdulillah. Jadi, ada juga. Kita ini ada. Kita ada di sini. Ada di sini. Ada di sini. Ada di sini. Ada di sini. Ada di sini. Ada di sini. Ada di sini. ìwé ìlú káyọ̀ láìpẹ́ ní ìjọ lọ́pọ̀ ní ìwé ẹ̀rọ ìdílé ìdílé èyí tó ṣe àbí àwọn olùdarí àbí àyíká nígbà tí a lè fẹ́ àbí àwọn ìdílé ìdílé yóò sọ̀rọ̀ ká gbá ẹlẹ́sẹ̀ tí ẹ ẹlẹ́sẹ̀ wọ́n yà wọ́n kàlàkà yàtí ìmọ̀lá ìmọ̀lá ìṣe ìgbà àbọ̀ ọlọ́run fẹ́ràn ìgbà yìí gbogbo owó ìwé ìwé ìwé ìwé wajah semua minta di partner dua ini alam mereka simus dua dolar. Maka benar, ini orang yang ada tu amari, ada tu amari. Sudah ada di sini, ada ada ada ada apa yang ó sàkàmù púpọ̀. Ẹtí bá ti rẹ̀ yìí tó tẹ́lẹ̀ láìpẹ́. Òun yóò mọ ẹ sílẹ̀ tí ó bẹ́ di ziyara ìlú àgbáyé. Ẹni tí ò ẹni tó rẹ̀ kálẹ̀ bẹ́ẹ̀ olùmọ̀ọ́dún lọ́bẹ̀. Ẹ̀rọ àwọn olómi ìgbẹ́ lápẹ̀rẹ̀ ìgbà àwọn ìsàmúlẹ̀ tó lè ṣe àwọn ìgbẹ́ òkú. E. Wọ́n ti gbèjọ́ e ọ̀dà lẹ́yìn ní kọ̀lọ́kítù àwọn kọ̀lọ́kítù mọ̀lẹ́ kọ̀lọ́kítù oríṣiríṣi àwọn olóyè ọ̀dọ́ ìsì àwọn olóyè ọ̀dọ́ tó mọ́ọ̀tì àwọn olóyè ọ̀dọ́ tó sáyẹ̀tì wọ́n ti pín àwọn bẹ́ẹ̀ náà kọ̀lọ́kítù tẹ́lá ti wá ìyẹ̀ dáadáa kò sínú pé àwọn àwọn mùsùlùmí náà ń bẹ lápẹ̀lẹ̀ wa láì wá ìṣẹ̀lẹ̀ òbí yóò rẹ̀ lọ́dún lórí lórí àtìlẹ́sìn láti mùsùlùmí é gbọ́ pé ọ̀rọ̀ ìlú náà yára rẹ̀ que sí. Wọ́n á sáà nílé sí ó ti que pé ìjọ tó yẹ ọ̀nà ìjọ tó mùsùlùmí que ọ̀sán ara bí mùsùlùmí tó mùsùlùmí lọ bí. que é pé ìjọ ẹni tí wọ́n yẹ ọ̀rọ̀ que é tó fi fi ọjọ́ que é àyè ilé lórí mùsùlùmí fún ọ̀rọ̀ lọ que é Kọ́lá nítorí ní oṣù ẹgbẹ́ nígbà tí wọ́n sọ lọ́dún tó lè mùsùlùmí wọn wọ́n ti hapò lórí ọ̀la àwọn mùsùlùmí náà wọ́n ní àwọn ọ̀la ìdúgbò ọ̀tọ̀ bá ti gbé ọ̀tọ̀ ní ilé ìdúró wọn ní ìlú sí ọ̀rẹ́ rà. ó lè gbọ́dọ̀ láti kó yẹ kí wọ́n lọ sí ilé ìwòsàn láti lọ sí ó ti yọ ọ̀kan rí. Ṣọ̀rọ̀ àlọ́ sí i. Àwọn tá a bá wọ̀ lọ, àwọn kan ti dì mí. Wàhálà àwọn ọmọ ìdílé ti dì mí. Ẹ̀yẹ tí wọ́n rí mi. Ẹ̀yẹ ti dì mí. Ó ń sàrà àti ilẹ̀. Ń sàrà àti ilẹ̀. Ń sàrà àti ilẹ̀. Ó gbà ní ìpè ẹgbẹ́ àgbáyé àti àdùgbò wà ní lápá ẹ̀rọ wọn sàgbà ọ̀pọ̀ ẹ̀rọ wọn lè jẹ́ tí a bá tẹ́ nígbà tí ò rẹ̀ máa wà pẹ̀lú ìdílé rẹ̀ pẹ̀lú ìdílé rẹ̀ pẹ̀lú ìdílé rẹ̀ tí ò tí ò rẹ̀ ń kí ẹni wọ́n sàgbà ìdílé kan. àwọn tí wọ́n ti lọ́kọ̀ọ́ rẹ̀ lọ́kọ̀ọ́ rẹ̀ ti gbé ẹni tó lọ sí mùsùlùmí فلما أنزلت الأذان إن الملائكة والملائكة والملائكة الرسل التي المسلمين أقول لك لا يقول لك يقول لك أقول لك أن تعلم أن تعلم أن تعلم kódà tó ti bá bẹ́ẹ̀ ní ọkọ̀ pẹ̀lú ìlú ilé wọn gbà ní wọn gbà yára ní wọn àwọn ìlú ìlú ìlú ìlú ìlú àgbẹ̀mẹ́ta ní ìrìnàjò ẹni bí àgbẹ̀mẹ́ta tó yà tó ní bẹ́ẹ̀ bá pẹ̀lú ẹ̀rọ ní títà bẹ́ẹ̀ ní ilé ẹgbẹ́ yìí ẹni rẹ̀ kódà tó ti para fún un náà ní ìlú ìlú ìlú ìtàgé ìfúnwáwò. Kalau kita bilang, kalau kita bilang, Bila saya dah ada dah dia, ada dia dah ada dah dia, ah, dia dia dah dia. Anak dia ada dia, ada dia dah dia, dia dah ada dia. Dia tu dia ada dia. Jadi dia dah ada dah dia. Dia dah ada dia dah dia. Ada tu dia ẹtù ní ìwé lẹ́yìn ọkọ ní ìwé lẹ́yìn ẹ̀jẹ̀ àbákẹ́kọ̀ọ́ tàbí àtúntà. Ẹ̀dàkùn ẹ̀rọ ọ̀gá ìjọba náà ọba wa ìran ìlú náà ìlú àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀gá bí ọ̀gá àti ọmọ àti ẹ̀rọ náà ọ̀sẹ̀lẹ̀ sí ìlú ọ̀jẹ́ pé àwọn ọkùnrin tí yóò iṣẹ́ rẹ̀ wà fún nígbà tó ṣe àbẹ̀wò sí ọ̀sítà. Wọ́n ti yóò tó tẹ̀lé máa ń tẹ̀lé ọ̀nà yìí ní ìgbà tó wọ́n tẹ̀lé tó lórí ẹ̀sìn ẹ̀kọ́ ní tàwa ẹ̀sìn bá wa inú ìgbà tó ní wọn inú ìgbà tó ní wọn ní àwọn ẹ̀ka ti jẹrẹ wọn. ẹnu wa lọ. yàtọ̀ sí pé ó rẹ̀ ènìyàn ẹ̀sìn ní ìgbẹ́jọ́ bá kan àwọn ènìyàn ẹ̀rọ kan sí ìdájọ́ ọ̀hún ẹ̀rọ kan sí ìdájọ́ ọ̀hún ọlọ́run ló ti láwọn ọ̀hún tí wọ́n wà ká gbé oṣù lọ. ọ̀rẹ́ wọn bá gbé oṣù bọ́ọ̀ tí mo lè lọ́dọ̀ lọ wọ́n bá fẹ́ jáde lọ. ọ̀rẹ́ wọn bá gbé oṣù lọ ọ̀rẹ́ kan tó wà ní olùdó tó ń ta ní ìlànà. lẹ́yìn náà ó lè ṣe àlẹ́ ìfẹ́ ìfẹ́ pé kí wọ́n bí àmì ẹgbẹ́ òṣùtọ̀ ọmọ ìgbà rẹ̀. wọ́n bá yára bí àmì ìgbà rẹ̀. àmọ́ ìwé ìdẹ́gbẹ́ bàbá àbá àti ọjà tó ti láàbù bẹ́ẹ̀ tó ti bá ti láàbù ẹ̀lọ́ ìyẹn ó lè kó dàgbà ló bá ti lẹ́yìn ní ìlú. àwọn mọ́sálásí ti ti tó ìmọ̀ tó lọ́wọ́ ìmọ̀ tó lọ́wọ́ àwọn mọ́sálásí ti tó ìmọ̀ tó lọ́wọ́ ìmọ̀ tó wọ́n bá ní òṣèlú ẹ̀sìn ìṣẹ̀lẹ̀. ẹni tí wọ́n béèrè nígbà tí wọ́n mú òun ní ìṣẹ́jú ọlọ́run ọ̀sìn. àwọn ọ̀sán ọ̀sán àti ọ̀sán tó ń bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀sán tí wọ́n ti kó ọ̀rọ̀ ìṣẹ́jú ọlọ́run. ó lè àlẹ́ gbogbo wọn pé lákàtí àwọn tí ìlọrin àwọn tó ẹ̀kọ́ ìgbà yẹn. tábàtì wọn ní ìgbìmọ̀ ẹ̀rọ mọ́sálásí àgbẹ̀ Muhammad mọ́sálásí àgbẹ̀ gbogbo kẹlẹ́ lẹ́bẹ̀ gbogbo kẹlẹ́ àgbẹ̀ àgbẹ̀ ní mọ́sálásí ní mọ́sálásí ìjọba ní bẹ́ẹ̀ sì mọ́ ẹ̀rọ àwọn tó bá ń tó bẹ́ẹ̀ nípa àwọn òṣèlú àjẹ́ àwọn abẹ́rẹ́ lọ́wọ́ àwọn ọ̀sán gbogbo mínísítì gbàgbàgbà síbẹ̀ gbàgbà àwọn tó bá fẹ́ ká yàrá fẹ́ fẹ́ ká yẹ kó yẹ kó ẹ̀gbá ìpínlẹ̀ ó lè gbàgbà. Òṣèlú ẹ̀ka ti ní àwọn kọ́mítì àwọn olóògbé tó wọ́n yẹ fún àwọn aláàárẹ̀ rẹ̀. Ẹ̀sìn tó gbé láti lọ́wọ́ ìgbà fún láti ìgbà fún ẹ̀sìn fún ìjọba ìgbà láti ìgbà láti ìgbà láti ìgbà láti ìgbà إلا هو لا إله ما قال إلا الله ولا رسول الله إلا هو رسول أيضا يقول لا تقول إلا أن أبدا تقول أو لا أقول هذا كلمة لا أو لا يقول لك يقول مرد هذه يقول يقول هو أقول كاتب الله يقول ماذا لا أقول أجل يقول àwọn ọmọ yìí ká lọ ní títí sí mọ́tàlásí. Tí àwọn ọmọ tó ti di ìlú ìjọ tó tọ́jú ọjà ọdún ìjọ ìmọ̀ọ́fẹ́ àwọn àwọn tí wà á tẹ̀lé lẹ́nu. Wọ́n ti ra ọdún kí ló dé lọ́wọ́ yìí. Ìgbẹ́ ìwọ́lọ́. Ẹ́ sábà lọ́wọ́ lọ́wọ́ ẹ̀rọ ìfọ̀rọ̀ ìfọ̀rọ̀ ìfọ̀rọ̀ lọ́wọ́. Kálẹ̀ alùpàdé lọ́wọ́ láti ìjáde láti láti sábà lọ́wọ́ Nígbà tó di sáà tó wà ká lè mú ọgbẹ́ ọ̀rọ̀ sí ìpinnu oríṣiríṣi ènìyàn ta lè rí láti ẹ̀rọ sí títẹ̀ láti ẹ̀rọ sí títẹ̀ láti ẹ̀rọ sí ó kalẹ̀ tó bá kú ní ìyàrá ìlú ìlà àwọn ẹ̀rọ ìlú ọ̀rẹ́ àwọn ẹ̀rọ ẹ̀rọ ìlú ìlà láti ẹ̀rọ ìlú ìlú ìlú ìlú nígbà táwọn ọ̀rẹ́ bá ń ta àti ẹ̀rọ ìlú Alhamdulillah kalau semua orang, kalau pak beli orang, buat apa ini, kini kita ini, ayat kata ayat kata, semua dah ada. Kata dia ada, ada ìfẹ́ bí ó lọ sí ìfẹ́ lọ sí ìpàdé àwọn ọmọ ọmọ ọmọ ti bẹ̀rẹ̀ kí ló ṣe ní láti yọ ọdẹ àwọn àwọn àwọn adé àwọn gbogbo ìgbè pátápátá àwọn sọ̀rọ̀ fọlá ọ̀rọ̀ gbogbo ìgbè pátápátá àwọn sọ̀rọ̀ nígbà ọ̀rọ̀ nígbà yẹn gbogbo tó mẹ́rin yẹn bí etí táwọn yìí etí táwọn kọ́ ń bá lọ́wọ́ ọ̀rọ̀ ló sọ̀rọ̀ lọ́wọ́ yá nineteen ninety báyìí nineteen ninety ẹgbẹ́ máa ti ní sọ̀rọ̀ wọ́n ń jáde wọ́n ń yílẹ̀ wọ́n sì bímọ lọ. Òkú ìlú wa jẹ́ thousand naira onílẹ̀ ní Ìbàdàn. Bọ́dà rẹ̀ kò pẹ́ ẹ̀rọ tó lọ lábẹ́rẹ́ sún náà. Èsì tẹ́lẹ̀ fún apáyé rẹ̀. Ìgbìmọ̀ tó wọ́n wà ní àkọsẹ́ ó ní ìròyìn kọ̀ọ̀kan sí i. وتتكلم على فكرة التي يتجول تلفون أو الشكل منه أنا أنا بقول أو مغادر أشيد من هذا أنا كنت أنا كنت بعدين أنا كنت بعدين يعني أنا أنا أعرف من بعدين إذا ما هذا so itu beli tidak Allah karena Allah tidak ada ẹ̀kejì kámọ̀kan wà láàyè bí ọ̀rọ̀ ìgbà lọ́wọ́. Ọba rẹ̀ bí ọ̀rọ̀ àìsàn ni amọ̀tí àgbèrè káwọn sọ. Ẹni bí òfin jẹ ọ̀rọ̀ ẹ̀rọ ó ti di àbúrò ní kanjọ́ kan. Ẹni náà ni bí àtúntò wọn kò dájú lọ́dún náà nǹkan. Èyí ni iye tó di ẹni tó tó lórí Ẹ láti ṣe é lè ṣe é lè ẹgbẹ́ bàá rí rẹ̀ ìdẹ́kọ̀ọ́ ìrẹ́lẹ̀ tó yẹ orílẹ̀ èdè ẹ̀kọ́ sọ pé pa àìsíláàbò ọ̀pọ̀ ọ̀pọ̀ rí ìwé ìṣòro ìjáde àbọ̀ ẹ̀lẹ́kọ̀ọ́ ní ọ̀rẹ́ pẹ́tọ́kọ́ wa ni pé ẹjẹ́ ká mọ̀ sí àìsàn tó mú ẹni yẹn olówó sàn ẹ̀ka nígbà lóye àmì ìmọ̀ ọ̀nà lóye ó lọ ọlọ́wọ́ ọ̀rọ̀ ìwé sọ àrẹ pàtàkì àbí tó fẹ́ kí wọ́n tó fẹ́ ẹ̀fẹ́ kálí ó sì sọ ìlú ẹ̀fẹ́ ìlú àìsàn yóò sọ fún ọ̀kadì àbí wọn ní mọ̀lẹ́ àlùfẹ́ wọ́n ti àbí wọn ní ìjà ìjà ẹ̀rọ yẹn wọn ò ní ti sọ àlẹ́ kò sí àìsàn kájú ìdílé ìṣòro. àbí wọn ní àlùfẹ́ ọ̀dọ́ wọn ní ìjà ìjà ẹ̀rọ yìí mẹ́rin ẹ̀ sì di kọ́kọ́ àlẹ́ kò sí ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà gbogbo ya òwò sọ́wà fún àbúrò àbúrò ìsọ wá ti mú yàn ẹ̀rọ etí ló ń ẹ̀rọ ó ti kárẹ̀ ó ti gbòòrò àbí àwọn sẹ́rẹ̀ náà ti kó sílẹ̀ ìwọ̀n ní kúmọ́ wọ́ká ní sọ èké máa ta ní gbọ́dọ̀ ẹ̀yìn àti wọ́n ta ní sọ èké àṣà ṣe yí ní ìlànà ìlànà ìdáhàrẹ̀. أقول لكم وقد من سرعيهم مرسى من دور المساكين نور يكون كل الأخلاق كيف تكون فيه؟ أتفضل لكم أيه هو لكم نقول أقول لكم عن أن تكون لكم أولا من جنة تعالى إذا كانت جنة تعالى فهو يتبع الله وهو يتبع الله أمير نعم ibi òkúta ibi òkúta láyà ní alọ ọdún àti ọdún tó lọ́jọ́ ìwé ìwé àṣìṣe láyà òun ṣe transfer ẹ̀rọ rẹ̀ sí ti ìpolówó ìlú. àgbẹ̀bọ̀n ìkàwé ìwọ̀n káwọn àwọn ìdílé ẹgbẹ́ ọmọ ìgbà ìgbẹ́ta ní gbọ́dọ̀ ìlà. Lọ́jọ́ ìṣẹ́jú olóṣù tó tẹ̀lé ti tó ti ta. ìlú anabi lọ kí ibi ara ẹ̀ ṣe wá sí ọmọbìnrin kan jọ náà ọmọbìnrin kan ló ní. ara ẹ̀ wá lábà ó wá fẹ́ kọ àkọọ́lẹ̀ wọ́n kọ àkọọ́lẹ̀ sí pẹ́pà tẹ̀. ẹnì kan náà wọ́n bẹ́ẹ̀ ló tóbi ó wá ní ká gbá pẹ́pà tẹ̀ sí mẹ́rin ọmọ wọn tó kàn mẹ́ta yẹn ń sọ ọ́ lójú alábìlà máa ń bẹ̀rẹ̀ ọ̀làǹkà tó ní ìgbà ń bẹ̀rẹ̀ kọ́tù mẹ́ta kọ́tù tó lójú kọ́tù ẹ̀rọ ní ilé àti pọ̀jù. Anábìsá àti ìdámẹ́ta ìdámẹ́ ìdámẹ́ Báyọ̀ apàdà ara ń bá ẹ̀rọ tó ní ó padà gbé lọ sí lójú náà. Wọ́n lé lójú náà, àmẹ́rìkì náà ló lójú náà. Ẹnu ìdá àkọ́kọ́ ìgbẹ̀rún bẹ̀rẹ̀ Kami ada satu sumber yang lain. Kita ada satu sumber Orang tua yang dan itu baik. Kamu ìyá ẹ ẹ bá ìjọ náà lè gbé ẹgbẹ́ tó rẹ̀ ní àti ìlú ọ̀rẹ́. Àwọn ọmọ ìwọ náà wọ́n tà wọ́n ti àná ní ẹ̀kọ́ lé ìwọ àtìlẹ́ ẹgbẹ́ tó rẹ̀ lágbàjọ lágbàjọ àti ẹ̀rọ kì. Àbẹ̀bẹ̀ ni gbogbo ẹgbẹ́ rẹ̀ kí ẹni tó rẹ̀ ní ìlú ìlú ìlú ìlú ìlú àtìlẹ́ mọ́tò bá wọn bọ̀ ọkọ̀ padà bá lọ bẹ́ẹ̀ ló ń bá lóṣù náà. Nǹkan tó gbà pọ̀ tó ká lọ kí ló ń lò fún àwọn ọmọdé àwọn mùsùlùmí wọn sàbẹ àkùnrin àwọn náà wà wọn sàbẹ àkùnrin ẹni yóò wọn balẹ̀ ẹni tó balẹ̀ ẹni tó kó ògbó jẹ ara rẹ̀ àbẹ ẹni rẹ lọ ó wá kó lọ ògbó rẹ̀ ó kó lọ rẹ̀ olùkàwé ẹni tó kó lọ ògbó rẹ̀ ẹni tó kó lọ ògbó rẹ̀ ẹlẹ́kọ̀ọ́ ẹ̀rọ aláwọ̀ kan ní oṣù náà èyí ti di àwọn tó rẹ̀ wọ́n lọ́ọ̀ bá oṣù náà wọ̀ yàrá ní oṣù náà tó ti lọ nígbà kan Àwọn ẹgbẹ́ rẹ̀ ní ètò lásán, ìkọ́lé ayé rẹ̀. Ẹ̀dá ìjọba rẹ̀. Títẹ títẹ àti àyè tó mọ̀ lóko àti ọ̀rọ̀ lọ. Ọba àgbẹ̀ wọn wọn yẹ wọn lè wọ́n mú ìgbọ́ rẹ̀ Àwọn òṣìṣẹ́ àgbẹ̀ tó mú tó lọ́dọ̀ fún ọ̀rọ̀ ọ̀rọ̀ àpapọ̀. Wọ́n ní bẹ̀rẹ̀ láti yẹ ọba àgbẹ̀ láti ibi tí ikú ń ṣẹ́ Ẹ̀sìn jẹ́ mọ̀tò sára lọ́wọ́ kátà ní ìdíje lágbẹ̀rẹ̀. Kọ́dà ó ṣe é ṣe ẹni lẹ́yìn kẹ́lùmọ̀ ẹ̀rọ kẹ́lùmọ̀ ẹ̀rọ tó ń tọ̀ àìsàn lápẹ́ yìí. àmọ́ tí wọ́n ń lọ lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n ń lọ lẹ́gbẹ̀ẹ́ tẹ̀ kí láyà tó ṣe kẹ́kọ̀ọ́ ọmọ rẹ̀ fún wọ́lọ́ ẹ̀sìn wà ní mọ́lẹ̀ fún wọ́lọ́ ọ̀sẹ̀ láti lọ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ fún wọ́lọ́ ọ̀sẹ̀ tó ń bá fún wọ́lọ́ ọ̀sẹ̀ tàbí wà fún àti ń pè pé ààrẹ nígbà táwọn ọmọ ìgbà wọ́n ń gbé

اتباع الجنازة òkútókú kátẹ̀lé rẹ̀ kásìn kásìn níbi pẹ́ ara rẹ̀ mùsùlùmí rẹ̀ nǹkan méjì lọ́nà yára mùsùlùmí tó bá parí lẹ́ lórí lẹ́kọ̀ọ́ ní ìdàgbẹ́ ìgbàgbé yìí. alákọ̀ọ́kọ́ kásìn òṣèlú àwọn ẹlẹ́ẹ̀kejì kàtẹ́lẹ̀ níbi iṣẹ́ àìbíṣẹ́ òṣèlú Muhammad sallallahu alaihi wa sallam ó ní gbogbo ẹni tí ó bá bá ìrìn ó bá bá wọ́n bá fún sókùn náà kọ́lá ní sèrọ́ọ̀tù yóò gbàlagbà sèrọ́ọ̀tù kan ẹgbẹ́ wọn kú kára àkáàtútù náà tọ́ba kò fi tọ́ba wá sí ìṣirò rẹ̀ ọ̀nà ìṣòro ọ̀pọ̀ nígbà yàrá ìṣòro ti lé yìí. Àwọn sábà ti di àwọn ìṣòro wáyà ìṣòro ọ̀pọ̀ ìgbà ọ̀nà wá. Kí ni ìtumọ̀ rẹ̀? Àmọ́bí ni lágbá nígbà nílé bá ní sí lóbi ti àwọn lẹ́yìn àti lẹ́yìn. Ó ti lágbá òfin ńláńlá ní jíjó pápí ọ̀dà ìdílé rẹ̀ fún mùsùlùmí nínú olùkọ́ta ọ̀kan wà láti gbọ́ justice gàdàkàdì ìlú àmọ́tọ́lù làbàbà ìlú rẹ̀ wọ́n sọ pé àwọn tí wọ́n yóò gbèjà wọ́n tó máa kọjá lọ tó máa ń kọ́ sí ìlú ìlú kò sí tó kàn wọ́n ní wọ́n bọ́ lọ́wọ́ tó yẹ fún ìlú àwọn tí ì ọ̀hánà ń sọ̀rọ̀ ẹni wọn mùsùlùmí sí mùsùlùmí ó yẹ kí wọn aládùúgbò èmi rẹ̀ tó rẹ̀ rẹ̀ nígbò náà wọ́n gbá lọ gbá lọ kí wọn kó kọ̀ọ̀kan ẹ̀ka kọ́ rẹ̀ yìí. Gbogbo ìṣẹ̀lẹ̀ láti ẹ̀ka tó yẹ kí wọn akọ̀lẹ́ ní aládùúgbò. Ìwọ̀ sí mùsùlùmí ní sí mùsùlùmí rẹ̀ yóò fi aládùúgbò aládùúgbò. Gbogbo ìṣẹ̀lẹ̀ láti ẹ̀ka tó yẹ kí wọn lé ẹ̀mí ẹ̀ka tó yẹ kó lákó náà àbí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ó ní kábàárì àwọn tí wọ́n ti mọ̀ lóko ńlá. Tó o ti di ìgbẹ́ títí rẹ̀. Tó o ti jẹ́ ìgbẹ́ ọ̀la. Ọ̀rẹ́ rẹ̀ ti gbà wọ́n lọ́la yìí. Bẹ́ẹ̀ ni ti náà rẹ̀ sọ̀rọ̀. Yóò rẹ̀ ti kún ẹ̀ òní títí. Gbogbo ẹgbẹ́ tí mo ti máa ń lọ́yọ̀ lọ́yọ̀ bá fún ìtura. Wọ́n ti lọ àwọn ọmọ tó máa ń ṣe ilé ìlú ìgbàgbà ní ìgbàgbà ní ìgbàgbà ìwé tiẹ̀. bákan náà ìwà ìdàgbà márùn-ún ìwà ìdàgbà ní ìlú ẹ̀ka ọ̀ hapò ìmọ̀sílẹ̀ àlẹ́ mọ̀sílẹ̀ ọ̀lọ́sùn. èyí tó bí máa wọlá òun náà ká ní ìlú ẹ̀ka ẹ̀ka káyọ̀. ìgbàgbà ní hapò ìmọ̀sílẹ̀ àlẹ́ mọ̀sílẹ̀ sùn ìlú ẹ̀ka ẹ̀ èyí tó bí ẹ̀ka ọ̀ lára àgbà tí mùsùlùmí yé ká lórí àwa òun ká ṣe lọ́sí àpò àwa. wọ́n lé mùsùlùmí tó ṣe nǹkan tó lè ká ṣe ayẹyẹ àwa. òun ká ṣe ìsinmi. ìwé ká ní ẹ̀ tó bẹ̀rẹ̀ wọn mùsùlùmí yé àti tí ọ̀dà àwọn ọmọ rẹ̀ wọ́n wọ́n wọ́n wọ́n wá sí ká ṣe ẹ̀ tó ń ṣe ká ṣe. ẹ fẹ́ kí ẹ bá nígbà tó ta wà nígbà yìí kó ń bá bí òṣèlú ẹ̀ka kéèkì yóò lè gba kéèkì tó ọjọ́ ìgbà sí. ẹni tó tún ẹ̀ka kéèkì ní gbogbo ẹ̀ka kéèkì gba àmọ́ bó ṣe kò sẹ́ǹtì ọ̀rọ̀ rẹ̀ lè ló ti di ẹ̀ka àti àwọn àgbà náà wọ́n máa ń mú ọjọ́ owó ìgbọ́ ìgbọ́ àmẹ́bí ìlú bẹ̀rẹ̀ àmẹ́bí owó ìgbọ́ ìgbọ́ ọ̀nà ọmọdé bá ọ ẹlẹ́ẹ̀kejì àlẹ́ ìgbà abẹ́lẹ̀ fún wọn pé ọ̀rọ̀ tó ń lọ gbọ́. ìwọ́dà wà tó ìgbẹ́ ìṣòwò ìṣòwò nígbà tí wọ́n ti yọ̀dà tó ẹnì kan ní tí ó ká sí èyí ayé ẹbí ní bẹ̀rẹ̀ ni o. ẹ dàpọ̀ ẹjẹ́ abẹ́lẹ̀ ẹjẹ́ abẹ́lẹ̀ ló ní orí tó kàn ká sí ìṣòwò ẹbí bẹ̀rẹ̀ ó bẹ̀ dáadáa fún mi. bí ìgbà tó yẹ lọ èyí ló kàn kásùn báàbù dípò nílò ọ̀pẹ́ tó dúró orang perlu bagi. Nah, itu itu tidak mungkin. Otak ini dia Betul jiwa siap ini. Wakaf ini lah. Dia bukan. Ini dia. Ada problem. Ada tak ada orang. Jiwa siap ini. Ada orang ini. Ada orang ini. Ada orang ini. Ada orang ini. Dia bukan ada orang ini. Ah. كل هو لا إله آه أتى بالدنيا منه بس لو كان مسلمان كيف لا يؤمن يبقى تنسى تسلا يجي أسمع يعني لا أنا حبيت أن أقول أنا تسلا يجي الخليل هو دعوة إخوانهم أنا كذي إخوانهم وأنا وأنا أقول bayar itu amal tawasi ayat ini itu tu kalau bujuk itu tak mana yang kira mungkin tak mungkin lah Islam itu Islam memiliki sesuatu yang tahu yang lain bukan sesuatu kita akan berjalan àkóso mẹ́ta lágbèrè ìtọ́jú ẹlẹ́yìn tó lé ní ìgbésẹ̀ ní ọ̀rọ̀ ẹ̀sẹ̀ àwọn tí wọ́n gba ìyáyé dára ní ọ̀pá ọ̀pá àti gba ìyáyé àwọn tó bá wọn lò wọ́n kọ́lé náà ti kọ́ mi àmọ́ ìgbà wọn fẹ́ gba ìdílé ọ̀rọ̀ lágbàáyé àwọn tó bá wọn lò wọ́n àwọn tó bá gba ìdílé ọ̀rọ̀ lágbàáyé nítorí tí mo ti fẹ́ kọ́ wa dá ọ̀nà fún ara rẹ̀ tó ìdáná ilé kò ní bí. ẹ bá tẹ̀lé mọ́ ẹ ti ní ìlànà ìlànà ìlànà ìlànà ìlànà àdá sí ìlànà tó dé yìí. Tòun ààbọ̀ rẹ̀ ojú kéré nà sí hà kọ́dà bẹ́ẹ̀ sọ méjì lórí ọ̀tá sí Fún láti ń sọ́kùnrin àti ẹgbẹ́ Ó bá rí pé ó sọ òun ò bẹ́ẹ̀ sọ ń tẹ́ ọ ó pé ìgbà tó ti wọ̀rọ̀ rí èyí wọ́n láti kó ọwọ́ èyí tó lè ṣe àníyàn tó ní ọkọ̀ àwọn ọ̀rọ̀ rẹ̀ èyí tó kọ́ ọ̀rọ̀ òun lọ́wọ́ láìsí òun wọ́n. àmọ́lẹ̀ yóò ṣe ìgbà tó ń gbé ọjọ́ rárá tẹ̀síta kò ní ṣe. ìyá kan jẹ́ kan ó kí ìlú láti gbogbo ìgbélẹ̀ mo ní ìyá àti bẹ́ẹ̀ ti kí òun náà ẹkú ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ìyá Ojú ọrọ̀ ẹgbẹ́ wọn tó yẹ sí ìlú rẹ̀. Ìrọ̀ pẹ̀lú àwọn tá a máa ń ṣe nǹkan tó máa ń kọ̀ lẹ́sìn wa. Ẹjẹ́ akẹ́kọ̀ọ́ pẹ̀lú ọ̀rẹ́ ìgbà. Gbogbo obìnrin tó máa ń pè é tí ẹ̀sẹ̀ rẹ̀ bá àti sọ́jú bó bá tí ẹ fẹ́ lọ́wọ́ tẹ́lẹ̀ kò lóhùn ní kí wọ́n lọ́wọ́ ẹni tí wọ́n fẹ́ sìn rẹ àndé Muhammad olórí rẹ̀ ìtàkà rẹ̀ lọ́ta sí èsì wa ẹlẹ́kọ̀ọ́ ká máa gbọ́ anábìbí sọ̀rọ̀ pé àdínú ànàṣe àdínú kò sí fún jẹ́ láàbọ̀ káàkiri ọjọ́ inú rẹ̀ ẹ̀dẹ̀ ìlú ìlú àlọ́ àkótán أما تقول المسلم برعته من أخيه أنا بين المسلمين دنيا جدي ونجد ملاك أما ملاك سلاح أما قرية أوائل أنا بس مجرد ما في العالم أنا من أكثر أولئك kuma kuma kuma kuma kuma kuma kuma kuma kuma kuma kuma abẹ́lẹ̀ ìgbàlẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀la nígbà tí wọ́n ní ìṣẹ̀lẹ̀ àgbà rẹ̀ nígbà tí wọ́n ní lọ́wọ́ ọ̀la ìṣẹ̀lẹ̀wọ́ وصلى الله على نبينا محمد وعلى اله واصحابه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته. نعم على tí mo sì para rẹ̀ ká lè kí wọn sí la àbá lè kí wọn sí la para rẹ̀ yóò lè jà ọ́ lọ. Sẹ́rẹ́ ọ̀dà ìmọ̀ ní ọ̀kún ìwọ̀kè ẹ̀sẹ̀ tó yí ojú ẹ̀sẹ̀ tí wọ́n para rẹ̀ lọ yàtọ̀ sẹ́rẹ̀ rẹ̀ á kí wọn sí ẹ̀rọ tó gbogbo ẹ̀rọ tó ń jẹ gbèsè àbí tó ń tẹ̀lé ẹ̀rọ tó ń jẹ kó wà lọ́wọ́ nù oníbẹ̀ lè yàtọ̀ fẹ́ bọ̀. mo ti bẹ́ẹ̀ wá kiri ìlú wa ànábì mi ò fẹ́ kiri ìlú wa jẹ. ànábì bẹ́ẹ̀ fẹ́ yà á sọ ṣíbi kù ànábì wà kà ọ̀gá ìlú ìlú ìlú ìlú ìlú tó tó gbèsè ẹ̀yà ìlú kiri ìlú wa. bàbá ìlú náà fẹ́ lọ́wọ́ ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú àníbi ìtàn tó ń sọ ọ̀la ọ̀nà ó lè tó pa rẹ̀ nítorí wọ́n ti para rẹ̀ lẹ́nu kò sí ìrètí para rẹ̀ ó pé yóò lè jẹun wa bí ẹ bá gbé ògùn inú ẹ lẹ àníbi ẹ̀ẹ́sẹ̀rẹ̀ tó ti sí mi ń yẹ̀ ẹ̀yà nítorí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ tó ń tẹ̀lé àgbẹ̀ bẹ́ẹ̀ tó bá tẹ̀lé ìfúnra rẹ̀ nígbà bẹ́ẹ̀ tó bá tẹ̀lé ìfúnra rẹ̀ ìrora ni ẹ̀ẹ́dọ̀ bá fẹ́ lọ. Lára tó lè sàánú rẹ̀, ó ti ṣe kí ní ilé ọlọ́run làwọn ẹ̀. Àbí àgbà àti òṣìṣẹ́ àti àwọn ti là káwá tàbí àmì kọ́wá tó àgbà àti àti òṣìṣẹ́ ìrora ni gbogbo tó kù. Ibi ẹ̀sẹ̀ tẹ́lẹ̀ wọlé orí bí ìyàn mẹ́ta lẹ́gbẹ̀ẹ́ ó lè tó lẹ́yìn. Ó lè sáré rẹ̀ lára àgbà àgbà tó ti lé nípa pa àgbẹ̀ mùsùlùmí ẹ̀sẹ̀ náà ní o. Àmọ́ قبل سنه الله والله تعالى على الصلاه نعم حيث الصلاة لم يعقل اتباعا تصفيه وتوفيه ووقت ربه كما من الله إلا بسيطة إعادة ربه ẹkú jẹ́ kí wá bá gbogbo náà bá ìyàwó alàbà ọ̀nà. Kí ìgbà mi bá wọn rẹ̀, ọmọ ní kókó ọmọ ní fúyà rẹ̀, àmọ́ súnmọ́ ní àwọn rẹ̀, àmọ́ ní dídí àwọn àkọ́ ọmọ tó sí àwọn bàbá ìyàwó ní dídí àwọn. Ẹ̀rọ àbẹ̀ ọ̀nà ọmọ ní lọ́wọ́. Ní ọdún tí a ti ń ṣe ní ojú yàtọ̀ nǹkan fẹ́ ọ̀ kíra kúkú lòlù àbíjà lè ṣe bíjà kúkú lòlù ìyẹn lọ ìyẹn lọ. Ìgbésẹ̀ tó ṣe ìgbà yẹn ní ojú yàtọ̀ nǹkan àríwá ìyẹn lọ ìyẹn lọ àyàfi. Ní ọ̀la ń gbé yẹn lọ kọ̀ọ̀rọ̀ ṣe kó o ní ìgbà tó ṣe kó o ṣe máa ṣe é sí àti ẹgbẹ́ ìfẹ́ ti ní ẹgbẹ́ tó lọ lórí ìgbẹ́ rẹ̀ olùkọ́ ìlú rẹ̀ ìgbìlẹ̀ alùpùpù ìlú náà fún ẹgbẹ́ ìgbìlẹ̀ láti wà káàkiri tó ti di àgbẹ̀jáde tó mú sùlámù báwo ló bá ìlú yàtọ̀ ìlú mùsùlùmí mùsùlùmí dídí àwọn akáàbí ọmọ nǹkan wọn fún owó àmì ìlú lókè yìí afẹ́rẹ́gbẹ́ àti mùsùlùmí kàmì ìrìn fún ìlú yàtọ̀ àyàfi sábà ń gbé lóṣù àwọn kọ̀ọ̀kan kò tó tẹ́tẹ́ dá sí orí nǹkan ẹni àkúnjẹrọ àti ìgbìmọ̀ pé kò sí bẹ́ẹ̀ sí báyìí bẹ́ẹ̀ sí báyìí ní ojú ìmọ̀ wọ́n ti àwọn kan tó gbà jẹ́ sí òfin alágbàkọ́tọ̀ àwọn ẹni wọ́n ti rẹ̀ ìyẹn ló fún ní gbogbo èyí kó mọ̀ rẹ̀ ó sì jọ orísun ọlọ́run wọn níta kó sì lè kó mú wọn àbájáde ló ti fi rákàrà láti sáwá sí sáwá kó sì lọ ọ̀sán kó sì lè kọlọ̀ jẹ́ ọlọ́run àmọ́ nípa padà ká jẹ́ ìpè náà tó bá lè pé bíbí àti ìpè ìgbà ìgbòho ní ìṣẹ̀lá àpòkò ìmọ̀sílẹ̀ àwọn ìmọ̀sílẹ̀ ìyáwó ìgbà ọlọ́run kàlà àlà náà. Kira kita bayar, kamu tahu berapa? Kalau kita orang yang For example, ẹtú ẹtú tó tí wọn tí wọn lọ sọmọ fún ẹ máa tó lọ wà lọ ẹ̀ka ìwé wọn lọ wà lọ wà lọ ẹ̀dọ́ kejì ẹ̀dọ́ kejì ẹ̀dọ́ kẹta ẹ̀dọ́ kẹrin ẹ̀dọ́ kàwọn nǹkan wà lọ yìí ẹni tó tó lè fi tó tàbí lọ fìyàwó ìlú àtàbí ìyáyé tiẹ̀ ọ̀wọ́ ìlú ọwọ́ ló ti jẹun tiẹ̀. Hmm. Ìyá oṣù tí wọ́n lọ kan olùkẹ́ta olùkẹ́rẹ́. Bàbá tó ti lọ́ta ní ìyá pẹ̀lú kankan. Lọ́sọ̀ ń tè ní ìyá ní ẹbí wọn ni wọ́n tè ní wọn ní ìyá náà. Lọ́sọ̀ lọ́ta. Èyí yẹn máa tẹ̀lé náà. Èyí ti mú àtẹ́wé ẹ̀dùn lẹ́yìn ẹ̀dùn lẹ́yìn kẹ́kẹ́ tó máa gbà lọ́dọ̀ fún ara rẹ̀ bí kí ní ti di kókó pé bí o bá ti pé ẹbí bá ta ẹ ní sẹ́ẹ̀kì náà kẹ́kẹ́ náà ni bóyá ẹni sáré sí náà ọ̀rẹ́ wa ọ̀dà kan wá ọ̀pẹ rẹ̀ ní ọ̀rẹ́ gbèsè náà wọ́n máa ń pè é nígbà náà èyí ò gbọ́dà rẹ̀ bùbù ní bímọ ní ó tẹ̀lé àfihàn sọ́ọ́rí ọkùnrin ìyàwó wọ́ọ́rọ́wọ́ kò sí wa náà láyé ọdún lórí ní ìjọba gbígbé bọ́ọ̀lù ẹ̀yìn ọ̀ṣíkù lórí ọ̀ṣíkù ọ̀rọ̀ ọlọ́run àbú bàbá ọlọ́run ọ̀yá tó kàn ṣe wà lọ́wọ́ ọjà jìnà sí wọn. ìnira ọlọ́run ọjà jìnà sí wọn ilé ẹni tó gbà bí ilé ẹni tó ń jẹ́ bọ̀ àmì ìlú ọ̀rọ̀ ní ẹ̀ka wọ́n ṣe ìtàn àdéhùn lọ́wọ́ nípa ẹ̀ka ìjọba yóò ti gbà yóò ti gbà tó ṣe ní sábà tó kú yóò fún un. yóò ti gbà tó yà tó fún ọ̀sẹ̀ tó ti wà nǹkan ara tó ti wà tó ń sáré à tó bá ti bẹ̀rẹ̀ láti ká òwe ẹ̀rọ ẹ̀rọ ṣe bá wọn ọ̀yà bá wọn sọ̀rọ̀ kí ẹ̀mí ìyẹn wọ̀ mo kì í lẹ́kọ̀ọ́ kan ẹ̀sìn orí ti kú bàtà bí ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ wọ́n lọ bàbá ẹ̀rọ tó ti mọ ẹ̀rọ tó ti tẹ́tọ̀ lórí yẹ́rọ ní kọ́lá tó ti mọ bí. ṣùgbọ́n ẹ̀rọ máa fi ká ẹ̀rọ rẹ̀ ó ti di ní ẹ̀rọ rẹ̀ tutù. àmì ẹ̀rọ máa fi ẹ̀rọ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ yìí lọ́wọ́ máa wọlé lọ́wọ́ pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ báyìí lọ́wọ́ máa wọlé lọ́wọ́ mutum wala ya fata sun ba za su yi yana fi na kawai a kawai da ya fi ne ya malo da ya ba sa ba ẹ máa ṣe ju ìṣe ìgbà yìí ìgbà yìí ó bẹ́ẹ̀ nìkan náà bẹ́ẹ̀ láti ẹ̀sùn ọlọ́run ti sọ́nà ó lọ sí súnmọ́ ẹni kò fẹ́ lè ní kan ó lọ sí sí ọdún tó tọ́pọ̀ sí. ó wá yá wọn lè aláàbò ó wá lóbi dáhùn ìgbàgbé aláàbò wọn ti gbà wọn lọ sílé lọ. wọn lọ mọ àwọn tó àti àbíkan fi ń sí àyẹ̀wò lé ẹ̀rọ fún àdéhùn dájọ́ pẹ̀lú rẹ̀ á sì máa ń pè é ẹ̀kọ́ wá yá ó wá ní àgbẹ̀kọ́ fọ̀rọ̀ yìí wọ́n máa pọ̀ bí wọn wọ́n ní àwọn ọjọ́ ní onígbèrè ọ̀kan rẹ̀ wọ́n bí ìlọ pé kí ló lè lọ ọ̀kan rẹ̀ bí ìlọ ìdáhùn náà wà lórí ìtàn wọn sí ìdí tọmọ kalẹ̀ àìsàn yọ ní kò ní jẹ́ kí bí ẹ̀sọ́ kò ní jẹ́ bí ìgbà tó bá ti sẹ́kọ̀ọ́ bí àkọsọ̀ mẹ́ta ń jẹ ẹ̀rọ lọ́sọ̀ àpapọ̀ tí tí èdè lórí ìgbàjẹ́ mẹ́jọ ó lọ lọ bí mẹ́rin tó gbàjẹ́ rẹ ni. ẹ ẹ bí ẹgbà ni ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ẹ̀ẹ́ ilé ilé olóògbé ìjọba gbé olóògbé ẹ̀ka tó kúpa ìjọba gbé olóògbé sí orí ìgbàjẹ́ lórí ìgbàjẹ́ lórí ìgbàjẹ́ wọ́n ti lọ sí Ṣé ìwé náà kọ́ ọ́ báyìí? Ṣé ìwé náà kọ́ ọ́ báyìí? Ṣé ìwé náà kọ́ ọ́ báyìí? Ṣé ìwé náà kọ́ ọ́ báyìí? Ṣé ìwé náà kọ́ yóò ti fi wáyé ti bẹ̀rẹ̀ báyà wá wá kalẹ̀ وجد لهذا الهم سرع وزني أتبع مع عائله إلا يزني في البيت يا رجل يجيني كذلك كما كما بني هذا لو كنت كنت بني كما ما كما ما كما كما ما كما ما كما ما mo sọ fún àwọn òṣèlú tí ká ọ̀rọ̀ ti bẹ̀ ọlọ́gbọ̀n ìgbẹ̀ mọ́lẹ́. Ìwé ẹ̀ka ẹ̀ka tó ń gbé ẹ̀ka ní ẹ̀fọ́ mọ́lẹ̀ náà. Ẹ̀sìn mọ́tò ẹ̀ka tó kún ni ẹ̀sìn gbé kún náà. Ìkọ́ ibi tẹ́lẹ̀ mi wà lọ, sábà kò bá fẹ́ mi. Òṣìlú ẹ̀ka ọ̀bùnà ọ̀bùnà tó ń gbé tẹ́lẹ̀ mi lẹ́yìn tó ń gbé tẹ́lẹ̀ bá tẹ̀lé. Tó bá tàbí ẹgbẹ́ wàlúùmá àbí ilé ìgbà ìgbà ìgbà ìgbà Àwọn ọmọ ọgbẹ́ tẹ̀lé rẹ̀ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ Òtúmọ̀ wọn jẹ́ kí pé òjòjì ọ̀bá lẹ̀rí. Ẹ̀mí mẹ́rin ìwọ̀n ní ilé. Àwọn mẹ́rin ẹ̀mí kò ní ìmọ̀. Bí a bá gbé ètò ìlàjẹ́ ẹ̀ẹ́rẹ̀ àní ìkọ́jẹ̀ kan sí ìlàjẹ́ kan ní àmọ́ tó lè fi lẹ́yìn tó jẹ́ kí ló lè tẹ̀lé ilé tó ní ìgbà ká ìṣẹ́lá fáyé ìṣòro. Ìgbò lè jẹ́ lò nígbà tó bá ti jẹ́ nígbà tó bá ti tó ní ẹgbẹ́ lè ti jẹ́ láàárín ẹ̀rọ tó tún lè dé gbogbo ọ̀ká mi. Ẹ̀sìn ẹ̀mí ọ̀lẹ́lẹ́ tó kọ́lẹ̀ kọ́ nígbà wọn tí nígbà tó ń wá ìgbà tó ń bá a lọ. Ìlera lágbára àmàlà àwọn èyí ti yà kọ́dà ìrú tó bá débi bá débi kan wáyà tí èmi ọ̀rọ̀ ẹgbẹ́ lómi lọ ṣẹlá sọ̀rọ̀ àwọn ọmọ ya tó bá ní ṣòro kí wọ́n máa tì wọ́n lẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú ṣòro wọn. ẹ̀sìnmọ̀sìnmọ̀ ẹlòmí ẹ̀ka máa rí ni ó kà gbé ewu àti ẹnu ní o wọ́n lẹ̀ lọ o ti bá ṣòro yẹn lọ. ọgbọ́dọ̀ wa da láre àti ìdó lọ náà kò ní ìtàn bẹ́ẹ̀ náà. ọmọ wa sallallahu ala ẹlẹ́kùnrin mo tọ̀ fẹ́ àkọ́kọ́ àti èdè lórí nípa lọ́wọ́n àpẹẹrẹ. Ó yẹ kí hákù ló ní àlàyé máa sọ aláìsára ọ̀sọ̀ àwọn ẹ̀ka ẹ̀sì kò ṣe mùsùlùmí tó bá kìlá sí òkè sáà lọ bá lọ wọlé àbá àkọsí ìlú rẹ ẹ̀sì kò ṣe mùsùlùmí láti gbé sùn kristian bá gbó wọn lè tún máa rí wọn ní àbá ọ̀dọ̀ ìyàwó káàdì lọ káàdì lè gbé oúnjẹ yẹn àkókò ẹkú mọ káàdì àtẹ́ǹdì rẹ̀ káàdì oúnjẹ rẹ̀ àwọn kan lọ sí pé ìlẹ́kọ̀ọ́ ọ̀gbọ́n ìta àgbàdo sọ̀rọ̀ àwọn kan tó lọ sí lọ́jọ́ rẹ̀ mo rò ní ẹ̀kọ́ tó ètò ìdájọ́ ìgbẹ́ mi lọ ìyẹn ti fún ìdíjọ rẹ̀ ẹni là người tiền vô tình ở người ta cũng là vô tình vô tình thành việc của mình mà lại rõ cái tu luyện nhiều rất là rõ rồi سبحان الله وبحمده أشهد أن لا إله إلا أنت وأستغفرك السلام عليكم ورحمة الله وبركاته